ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá so èmi ni tiyín tòótọ́ so lórí ọ̀rọ̀ fídíò tí mo ṣe last lórí account central account so mo fẹ́ ṣe sọ bí tí ó dé nsìn because wọ́n pè mí ara wọn director wọ́n wà nídìí central account yẹn wọ́n pè mí mo bá wọn sọ̀rọ̀ they are nice nice man wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún mi so àlàyé tán ṣe ni màá brief yín díẹ̀ lé lórí bíra pé àwọn náà máa lọ sọ́dọ̀ ọmọọba àlànà ní ọ̀la èmi náà máa join wọn lórí lórí show yẹn lọ́dọ̀ ọmọọba àlànà lọ́la ní eh, five pm eastern time us máa join wọn wọn wá ṣàlàyé bó ṣe jẹ́ àwọn kan tó fà tó fi dà wípé kò àkáǹtì yẹn ó rí bó ṣe lọ àwọn náà ṣàlàyé fún gbogbo ọmọ Yorùbá wọ́n bá mi sọ and they are ready to come out and explain which mo dey appreciate wọn gan a sọ̀rọ̀ gan a little bit so ní wọn bá bẹ́ẹ̀ mi ṣe understand nígbà tá a sọ̀rọ̀ nípa àkáǹtì yẹn Canada àkáǹtì ni àkáǹtì yẹn kò ń ṣe US but àkáǹtì yẹn wọ́n wà eh, affiliation pẹ̀lú Bank of America ni but kò kí n ṣe Bank of America account so ẹ lè lọ sanwó sí account yẹn ní through Bank of America àfi kẹ́ ló ti eh, ti Canada according to me you understand àbí kẹ́ ẹ lo PayPal yín nígbà mo bá wọn sọ mo bá Dr. Kọ́lá eh, Ilésanmí sọ̀rọ̀ mo rẹ̀ tún bá Dr. Oyè Oyè Abíóyè sọ̀rọ̀ I spoke with them and I mean ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn ọ̀rọ̀ ọmọlúàbí then ọmọ ọ̀rọ̀ ọmọlúàbí máa ṣe rí máa pè yín sí àkíyèsí kan ṣe rí mo sọ kíni ọmọ náà tó ṣàkáǹtì yẹn kó jẹ́ àwọn yẹn ni kán máa fọ́ǹtì kán máa bá wa sọ̀rọ̀ kò ń ṣàwọn bàbá tán fi síbẹ̀ yẹn tó ń bá wa public sọ̀rọ̀ tẹ bá gbọ́ báwọn máa ń ṣe sọ̀rọ̀ èmi níwọ̀n bá tèmi gbọ́ o inú àwa ọmọ Yorùbá máa dùn kó jẹ́ àwọn náà ń bá wa sọ̀rọ̀ kò ń ṣe bàbá yìí bí oge kò dẹ̀ ń ṣe Hùsénì. Eh, kò ń ṣòṣe ní ìlú ẹ̀kọ́ máa bá a sọ̀rọ̀ àti bàbá yìí bí oge i'm just saying the truth kò ń ṣàwọn tẹ́ bá rí wisdom of their leadership àwa ò fẹ́ àwa ọmọ yorùbá àwa youth yorùbá ò fẹ́ kó máa takò ẹnìkan ẹ àkáǹtì ẹnìkan ò dá kó táwa táwa àwọn tó ní good skill of leadership bí àwọn tí mo bá sọ̀rọ̀ yìí ni because ọ̀rọ̀ tó sọ i was happy they are even sad pẹ̀lú bó ṣe ń lọ tó ń sọ pé àkáǹtì yóò ní tìrí ọ̀dà kínní kọ̀ọ̀kan tó ń tí mo sọ pé àwọn tó ń try láti insinuate pẹ̀lú show tó ń ṣe káàkiri lọ́dọ̀ àwọn alábòsí media. I spoke with them I was happy I was pleased with them. Maybe not hundred percent I agree with them asòtọ́ fún èmi I don't hide my own not hundred percent because bọ̀bí tán sọ̀rọ̀ dé ẹ mọ̀ pé they are working on it and they are doing a great job ó kàn jẹ́ pé àwọn àwọn spokesperson tán lọ kó síbẹ̀ wọn ò mọ̀rọ̀ sọ I have to be sincere. dẹ́ni kejì ṣẹ́dáyé nígbà tán tán mọ̀ pé wọ́n wà affiliation pẹ̀lú pẹ̀lú Bank of America kò yẹ kán kọ́ sí ìgboro pé Bank of America wọ́n náà wọ́n ń try láti correct pé pé kò ń ṣe Bank of America. Mm but publicity tó ń ṣe tó ń sọ ó dà pé wọn mi ì fẹ́ sọ pé nìkan ò follow but àwọn tó ń ná kó síbẹ̀ kan máa lead wọn fún àwọn bàbá tí mi bá sọ wọn fún ọ ní chance àwọn tó yẹ kó máa jáde máa bá wa sọ̀rọ̀ nìyẹn àwọn tá a ní nǹkan máa ṣàlàyé ibi tá a kàn tìǹbù ṣe ń lọ rè ṣẹ́dá àwọn tó ń kó síbẹ̀ yẹn wọn mọ̀rọ̀ sọ àìsí gbogbo ẹnu fi sọ àwa Yorùbá we are not satisfied with these guys and we don't even trust them it's just the truth àwọn òfẹ́ mọ̀ pé wọ́n sún mẹ́nìkan jẹ́ nìkan lọ́mọ but àwọn èèyàn nítorí títí wọn gan iná jẹ́ kán fẹ́ trust account yẹn lọ títí nítorí àwọn ẹni yìí tó ń kó sọ tó lọ ń ṣe tó lọ ń lò wọn as person. fún eh, Yorùbá eh, central account yìí it's just a fact we don't need any political figure àwọn political figure pé kọ́ yẹn tó jẹ́ ẹnìkan ní àkọ́kọ́ kó máa sọ̀rọ̀ we don't need that we want new fresh blood ẹyin bàbá yẹn dìde there a lot ṣe nígbà mo bá yín sọ̀rọ̀ i was impressed i won't lie you n tó wà ní ọlọ́run ló mọ̀ ẹ̀mí ọmọ n tẹ́mi gbọ́ lèmi sọ sí tún gbogbo àwọn ọmọ yorùbá i was impressed pé i wish pé pé ẹ̀yin lẹ́ ń bá ọmọ yorùbá sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ alákàntì kó má já àwọn pípù yìí because àwọn sọ́jí ọ̀tẹ̀ ibi ọ̀tẹ̀ náà máa ń rí wọn sí so the uh, leader, leadership skill wọn zero ni the truth have to be said zero ni bàbá you guys come out ẹ kúrò nínú ṣẹ́ẹ̀lì yín bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ mo rí pé you have a lot to offer fún àwọn yorùbá lórí central account yìí you have a, a, a word of wisdom tó máa tọ àwọn èèyàn nínú tọ́ndọ̀ máa rí ibi tẹ́ ń lọ and bí ẹ ṣe sọ̀rọ̀ i believe you are trans ọlọ́run ló mọnú yín o n tèmi gbọ́ lèmi sọ ó kù yín kọ́ lọ́n i spoke with uh, eh, dr kola uh, ilesanmi mo dẹ̀ tún bá dr oyè abíòye sọ̀rọ̀ ẹnì kẹta wa ni ìyá wa eh, ọmọọba àlànà adéjọkẹ́ òun lẹnì kẹta wa mo dẹ̀ pọ́ mo pọ́ àhátì mi fún wọn nǹkan táwọn youth ń fẹ́ mo dẹ̀ ṣàlàyé fún wọn e-, èmi mọ wọn bá tẹ́ mo bá pípù sọ̀rọ̀ wọ́n jẹ́ káwọn bíbí máa bá wa sọ̀rọ̀ ìtẹ́ bá gbọ́ nǹkan táwọn bàbá yẹn ń sọ síta bàbá ẹ jẹ́ ń jáyé sí i àgbàlagbà àbí ẹnìkan ní influence poli àhà nídìí yẹn àwa Yorùbá ti mọ̀ wọ́n àhà nídìí gbogbo yẹn mọ́ garaje gbogbo àwọn politics àhà need ẹ̀yin friend tẹ́ pé tẹ́ tẹ́ affiliate ara yín pọ̀ mọ́ àwọn politician tẹ́ pé you just do your job professionally ẹ̀yin ẹ bọ́ now you guys are doctors you can you can give us good offer you can you can present you can you can display you know you can move, move us àwọn lè ń sìnkì wa ẹ wo havoc náà kó wa sí nítorí ọ̀rọ̀ lára tí ò make sense tí onítìrí bá ń ṣe títí wọn kẹ́yìn náà máa ṣe títí yín at the end of the ọmọ bàbá kan sọ̀rọ̀ nínú ọmọ ìfẹ́ dárúkọ ó ní ta bá ń condemn ó ní tó bá jẹ́ ìyá onítìrí ẹ̀gan ọlọ́nà wà nǹkan i was impressed mo sọ pé ẹ jẹ́ káwọn bàbá yìí máa bá wa sọ̀rọ̀ these people have wisdom tẹ bá gbọ́ nǹkan tí àwọn bàbá méjì tí mo bá sọ̀rọ̀ yìí i'm just telling you the fact but ọlọ́run ló mọ inú wọn èyí màá máa sọ tèmi inú ara mi ni mo mọ̀ tí mo mọ̀ tí mo lè confam òun ni mo sọ síta tẹ́pẹ́ tó máa jí mi lójú ọ̀nà I will repeat it anywhere mi n like fi igbá kan bọ̀ kan nínú mi ò dẹ̀ like pé kí n pè sápá kan a ní gbogbo Yorùbá nation la jọ ń jà fún ẹ má tẹ àwọn doctors wa àwọn bàbá tó ń fẹ́ ṣe nǹkan fún lẹ́yìn ẹ má tẹ wọ́n rì mọ́ ẹ má lo political talks yín tẹ rò pé ẹ ní political knowledge kan à nídìí ẹ̀ we don't need any political figure ẹ kó yẹn kúrò mistake táwọn bàbá yẹn ṣe pé we need a political question kan wáyé pé tá gba yorùbá nípa máa ah need a political figure ẹ gbà mí sọ fún yín yorùbá nation ti kọjá gbogbo level yẹn ṣé ní bàbá tẹ tá a bá sọ̀rọ̀ mọ́nà pẹ́ pọ̀ ọ̀dẹ́ dárò tẹ pọ̀ báyẹn you people have good attitude i mean good intention let me put it that way ọlọ́run ló mọ inú àṣekà ìmásòtọ́ òun bá tẹ bí mi sọ̀rọ̀ i was convinced enough pé yes tẹ́yìn bá jẹ́lẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ńta gbogbo yánmọ̀yánmọ́ tó ń ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ because you are putting in straight ṣé get in sin wọ́n dẹ̀ sọ ibi tí mo find out today ṣe rí eh, bàbá yìí bẹ̀rẹ̀ àti wọ́n sí lára wọn ọkàn gbẹnu sọ ni o bó tán bá gbẹnu sọ lórí ṣó bí àbòsí bí àbòsí ẹ eh, àkáǹtì kan dá àkáǹtì ilé nìkan ni eh, lóòótọ́ mm, mm, mm, mistake wà ní àkáǹtì yẹn tó jáde clean and clear to everybody gbọ́dọ̀ rí flyer yẹn gbogbo ala rí jingles tó ń lórí Bank of America bí tí mistake yẹn ti wáyé nìyẹn èmi ò like yìí o kò dẹ́ ṣe kó bẹ́ẹ̀ mistake ẹni tó ń sọ fún ló lọ tẹ ìtẹ̀kùtẹ̀ síta fún wọn according to my own understanding ló lọ gbé síta àwọn gan ò mọ̀ but àwọn rectify yẹ wọ́n sọ pé no it's not right but àwọn tó ń gbé fún wọn ṣe fídíò kan tún pè síta pé no that's not the account this is their account kan rectify yẹ kò sẹ́ tó ṣe fídíò lé lórí according to my understanding because nígbà bá wọn sọ̀rọ̀ they were polite they say say pé well nǹkan tí èmi náà sọ ó fi ó fi keep ó fi keep àwọn on their toes ni káwọn lè ṣe rectification tó yẹ kán ṣe so wọ́n dẹ̀ sọ̀rọ̀ ọmọlúàbí and they are ready to work ẹbí tán sọmọdé àwọn ilé wọn lára yóò ní ti rí wọn dàbá àwọn tán lọ ń pariwo lórí social tẹ́gbẹ́ bíi kan bíi ìjà bíi ìlara bíi ìlara náà ń bá kiri wọ́n sọ̀rọ̀ tẹ́ pé ọkàn mi balẹ̀ pé yes tó bá jẹ́ ọlọ́run ló rínú èmi ò rínú èmi kàn ń sòótọ́ fún yín nǹkan tèmi gbọ́ lèmi ń sọ ẹ̀yin ọmọ yorùbá bí mi ṣe rí àwọn bàbá tí mo bá sọ̀rọ̀ yìí kọjẹ́ dr kọ́lá kó máa sọ̀rọ̀ lórí àkáǹtì ẹ̀ pa àwọn bàbá yìí tí ẹ jẹ́ kí bàbá yìí máa sọ̀rọ̀ làwọn ẹ̀mí ẹ̀kan tí mo sọ pé yes àwọn kan wà tẹ́ pé wọ́n á fún yín analyst wọ́n á dẹ̀ ṣàlàyé these are these are well educated and well in position to give us good information and move us forward on this account and they are doing a great job níwọ̀nba tí mo bá wọn sọ̀rọ̀ we spoke like almost forty to one hour lórí phone and then they they they just you know make it clear pé pé bó ṣe rí rè bó ṣe rí rè they explain better wọ́n bọ̀ wá sọ́dọ̀ ọmọọba adéjọkẹ́ wọ́n bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ èmi náà máa join wọn lọ́la monday ẹ̀ eh, déètì ló máa bọ́ sí ẹ̀ náà ó máa bọ́ sí on the twenty fifth of july ní five pm eastern time tí n bá lè join wọn. Um, kí ni mo lè pè sí orí line yẹn máa pè mo sọ pé pọ́sù kí mi náà wà ní business mi lọ́wọ́ ń gbà yẹn bò máa pè kí lè máa ṣùjú nítorí time difference wa ó ń dà pé ó ń ṣe bákan so tó bá di ọ̀la eh, twenty fifth of July lọ́jọ́ Monday ní eight pm Eastern time ọmọọba Adéjọkẹ́ ó máa pè wọ́n ó máa pè wọ́n wọ́n máa bó sórí ṣú ẹ̀ ó máa send the link wọ́n máa ṣàlàyé àkáǹtì yẹn into more details nǹkan tó ṣẹlẹ̀ fún gbogbo ọmọ Yorùbá because we need these people to talk for us not àwọn tó ń gbé síbẹ̀ they they had no tí mo á find out ẹjọ́ mi pé wọn sínú mẹ́bà wọn mọ̀ ń pa gbogbo àkáǹtì bó ṣe ń lọ àwọn tó ń parọ́ olórí náà tó ń ṣàbòsí pé àyà àkáǹtì gíní kan tó ń mọ tó ń sọ. àwọn kọ̀ wá ṣe kì í ta ni wá ṣe ń bẹ̀ we need a good uh, leadership skill kó wá lead ilẹ̀ yorùbá ṣẹ́dá àwọn bàbá tí mo bá sọ̀rọ̀ mí mọ́ èjì wọn but they are young only one fifty or going to sixty or something but they are young every mindset wọn very young wọ́n dẹ̀ ready àti bá wọn youth ṣiṣẹ́ and they are wọ́n open up wọ́n sọ pé ẹ ẹ bàbá jimmy ṣe mm, mm, mm, náà sọ yẹn rà pé ah ẹ eh, ẹ eh, eh, black lion ṣe náà sọ yẹn wọ́n ní bàbá nǹkan tó sọ pé right lóòótọ́ but báyìí ló ṣe jẹ́ báyìí ló ṣe jẹ́ i was pleased and they explain quietly and i understand them their point of view so bí ilé ayé ṣe wà nìyẹn ẹ kò mo fẹ́ sọ fún yín iṣẹ́ tí mo ṣe yẹn mo ti ń ṣèwádìí ẹ̀ ti pẹ́ kò ń ṣèsìn tẹ́ bá fẹ́ pé àwọn tí mò ń pè the same um, account number tí àwọn tó náà rówó síbẹ̀ ó oh, the same account everybody ń gbé jáde kò sẹ́ni tó ní ti Canada yẹn lọ́wọ́ ààrẹ nígboro níbi tá a ti ń ṣáàt ibẹ̀ náà ti gbé eh, account number yẹn eh, kíní yẹn jáde ẹ jẹ́ ìwé orúkọ tán ti ẹ̀ pé ná orúkọ bank tó wà ní Canada yẹn I just want to let the whole Yorùbá you want etí tó bá gbà lọ wọ́n me, so and I'm pleased I was satisfied with what they said and they are ready to to give their best so why not let us give them chance ẹ jẹ́ kó fún am best so they are ready to do it you know wọ́n dúró tán they are ready to give to give Yorùbá nation the best on this account the way I see them Ọlọ́run ló rínú o èmi ò rí mi ṣan èmi ń ṣa eh, àwọn tó máa ń ní àwọn rínú àwọn ríta èmi ò rí ni mo ríta inú ara mi mo rí o ìmọ̀tẹ́lómi o but with what they told me when I spoke with them I was pleased and I was satisfied mo fẹ́ try láti gbé àkáǹtì eh, tí orúkọ tán pé báǹkì wọ́n pè báǹkì yẹn ní eh, Nova eh, Scotia account mi mọ̀ èmi lè fi German àbí French pé bí a Scotia ni wọ́n pè but Scotia account Nova Scotia Scotia wọ́n the bank the, bank is Scotia, Nova Scotia Canada mo ti bọ̀ àkáǹtì yẹn náà eh, iṣẹ́ lọ lórí ẹ̀ because èmi mo jẹ́ nìkan tó pé i'm very inquisitive if i start something i like to go ma find out desale this account i'm still working on it mi mọ bó ṣe ń lọ but àkáǹtì tán sọ yẹn ó dà pé ó real so ó dà pé ó real wọn kò ṣe fake màá sọ tọ́ fún yín ṣé n get in sin pórí but ti Bank of America yẹn account number ti Nova uh, Scotia Bank ló máa jẹ́ ṣe get nsìn kò ń ṣe ti Bank of America so ẹni tó bá wọn polówó tó lọ gbé Bank of America sí lórí àpò ṣe gbogbo mistake yẹn oúnjẹ ní gbogbo yẹn ní lọ́wọ́ gbogbo everybody gbogbo ọmọ Yorùbá so àkáǹtì yẹn tó ń pín jáde yẹn kò right ẹ wò mo lè play video kẹfún yàn bóyá lè rí iṣẹ́ rí bọ́n ṣe polówó ẹ̀ lélẹ̀ mo kàn fẹ́ play ẹ̀ ní kẹ́ rí iṣẹ́ ti rí àkáǹtì mi lọ wò tí mo ń ṣiṣẹ́ lé lórí tán polówó sí gbòòrò gbogbo ayé fún ọmọ Yorùbá lélẹ̀ o mo ń pè kẹ́ ń gbọ́ ẹ̀. Yorùbá the sender. ṣé ń gbọ́ mo fẹ́ kẹ́ wò ó ọ̀gá àwọn mídíà ń fún gbogbo wọn nínà lélẹ̀ wọn ò ní ti Canada lọ́wọ́ ẹ máa kà ẹ máa rí wọn ṣe kọ́ ṣé ń gẹ́tì ń so kò kí n ṣe kó bóyá èèyàn kàn déédéé wá fẹ́ eh, kí ló ti ń pè é màá wá condemn anybody or wá destroy anybody no I'm not for that I'm just here for the truth the truth has to be said òun ni ṣó tọ̀dọ̀ mi i don't care anybody ẹni ó bá wò kó jẹ́ i will always say the truth out tó bá jó tọ́ màá sọ tí má ṣe mistake i will still come up but this one i don't make mistake i follow the account number i follow the whole publicity tán sọ mo follow gbogbo ẹ̀ mo lọ try ẹ̀ kò ṣiṣẹ́ àwọn èèyàn try ẹ̀ kò ń ṣèmi nìkan many yorubas náà try ẹ̀ tí ò ṣiṣẹ́ so that's why i came out and did a video so nígbà táwọn náà dẹ̀ rí video wọ́n sáré kàn sí mi pé bàbá báyìí báyìí ló ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí tó ṣẹlẹ̀ sákàǹsẹ̀ lélẹ́yìí and they explained and it's well understood so they will be coming tomorrow ní twenty fifth of july lọ́dọ̀ ọmọọba adéjọkẹ́ wọ́n wá ní eh, five pm eastern time wọ́n á ṣe ṣe lórí wọ́n á ṣàlàyé ṣé ti rí. bank of america account number three one three one zero zero zero zero five six one four routing zero two six hundred nine five nine three ṣé ti rí kan bank of america náà pé north bank of canada so i like to do my stuff and put uh, eh, ma fi prove lẹ mi wá dání tìrú mi wá kí ká wà on the on, the right track ni ká máa ṣe bóyá yẹ ká máa ṣe lọ ká wà on the right track yẹn ló wè mí kí o gba tẹ́lẹ̀ bá ń ṣe tiẹ̀ kí tọ̀hún ṣe tiẹ̀ kí òun ṣe àdéhùn tó a máa pàdé wájú ni mo fẹ́ sọ fún yín àkáǹtì kan tún wà tó máa tún jáde ní US àkáǹtì wà kan wà tó yìí máa tún jáde ní US mo máa bá wọn polówó ẹ̀ àwọn àkáǹtì mo ti find out details mo wo the information lórí ẹ̀ ṣe rí taba lé different different account báyẹn fún emergency tí àwọn unit tó ń bá nídìí owó fún security nínú àkáǹtì lè wọ́n lè mú náà kán fi sáré sí nǹkan tó ń ní ṣe kán fi support wọn àwọn security tó ń fẹ́ ṣe kán ríbi ṣe ṣé nǹkan ti ń sìn ó máa jẹ́ kó yá a lè kákàwá káwá diversify lórí nǹkan tá à ń ṣe dmb by dmb ok àfún dmb by ok nǹkan kan ṣẹlẹ̀ lọ́yẹn kò dìgbà ká máa tẹ̀ máa dúró máa dúró máa dúró máa dúró so tó bá ní àkáǹtì gan ní ṣe tó ní ká tí contribution lọ káàkiri ah ok àwọn tí mo for, for example àwọn tí inú eh, tàwọn USO àbí kò bá jẹ́ tàwọn ti eh, ti kí lorúkọ ẹ̀ tàwọn New York ok wọ́n fẹ́ lọ help wọn kan lọ ṣe consent eh, medical something wọ́n á ṣe yẹn á lọ ẹlòmíì ló sọ pé ok àwọn fẹ́ gbé ambulance fún yẹn kankan àwọn fẹ́ gbé container oúnjẹ fún wọn fẹ́ fún àwọn tó ń ṣe gbá omi ìmọ̀ each group lè máa donate nǹkan máa donate nǹkan so wà ní. Ah, àní wà stress out with one account mi mo sọ pé mi against any account anybody tó bá gbà tákàn bá ti genuine àwọn tó one day tó ń ṣe genuine why not àìmọye account tá à ń fowó sáwó àní kí ilẹ̀ Yorùbá ti dúró làwa wà fún kí láàyè ilẹ̀ Yorùbá ti dúró àwọn shows kan wà tí mo fẹ́ ṣe bọ́ mi fẹ́ pápọ̀ mi lè but this one is just brief ẹ ṣe gan mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá to gbọ́ mi role. Bi ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ ni mo sọ fún yẹn so ẹ ṣe gan tó bá dé ọ̀la ẹ pàdé wa ní ọjọ́ Monday twenty fifth of July ní ọ̀dọ̀ ọmọọba Adéjọkẹ́ so uh, ní five five pm Eastern Time ní US àwọn Dr. oyè Abíóyè wọ́n máa wá sọ̀rọ̀ wọ́n máa ṣàlàyé fún gbogbo ọmọ Yorùbá more into details nǹkan tó ṣẹlẹ̀ bí ó ṣe jẹ́ so kò ju yẹn lọ à ń rectify à destroy ara wa à ń pera wa sáà ni ṣé ẹ̀ ń gẹ́tì ń sìn ẹ wọ àwọn ìtàn ń parọ́ pàwọn òròjú nísìnyí wọ́n ń dùn pé òkè wọ́n á wá nǹkan ṣe sí nígbà tá a bá wọn sọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ jù mo fẹ́ káwọn náà wá sọ bó ṣe ń lọ I don't want to speak for them so they can say exactly nǹkan tó ń lọ wọ́n á lè ṣàlàyé ibi tó ń lọ so they are doing a good job so to my understanding and this this men they are you they are worthy men bí mi ṣe rí wọn báyìí sọ̀rọ̀ tẹ́ pé yes wọ́n lè wọ́n fún wa ní good uh, advice wọ́n á dẹ̀ fún wa ní good encouragement wọ́n wọ́n wọ́n energize wa wọn kò ń ṣàwọn tó pé wọn kàn máa kírìtò tẹ tí wọn máa sọ̀rọ̀ lórí social media dáradára káàkiri wọn máa sọ̀rọ̀ tẹ wọn máa àwọn àtàwọn pé politician ni wọn tẹ pé Tinubu níyẹn jẹ́ pé Tinubu ṣe kó tó bá yà á máa gba Yorùbá nation àwọn ń bá kiri tẹ pé wọn lè ṣe wọn Yorùbá wọn Nàìjíríà náà wà kó tó wọn gbórí wọ yeye kó sí Yorùbá nation sì tán fẹ́ máa ṣe bí àtọ̀ ń bẹ̀ ah nídò so àwa ti mọ̀ wọ́n wọ́n ti wọ́n ti wọ́n ti deceive wa wọ́n ti betray wa nígbà tí struggle wà lójú struggle àwọn ń divide wa sí wọn eh, eh, eh, nàìjíríà ni àwa la àgbà fún wọn so wọn fẹ́ máa jẹ́ pé àwọn náà fẹ́ máa sọ̀rọ̀ fún yorùbá nation ṣe kó máa difficult kankan tó gbà wọ́n gbọ́ ikọ́ tó ń ṣẹlẹ̀ nìyẹn o omi ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin youth yorùbá ẹ dìde ẹ dìde ẹ dìde àwa la ní ẹ̀yin lẹ́ni lẹ́ni lẹ́ yorùbá lọ́wọ́ ẹ̀ àwọn bàbá wa adviser náà máa jẹ́ sídìí ẹ̀ adviser náà máa jẹ èyí ní take over a ní ìdáwọn àgbàlagbà náà tó wà náà tán tó jẹ́ inú kọ̀ọ̀kan kan gbà tó pé wọn yes they really, they really stand a nídìí wọn àwọn dà pé ẹ mọ̀ pé a máa ta àgbàlagbà pẹ̀lú ọmọdé a máa mix wọn pọ̀ so ọmọdé yẹn á kọ́ lára àgbà wọn á kọ́ experience àgbà á já àwọn àgbàdà kò ń ṣe àgbàdà pé ẹbí bribery and corruption náà mọ̀ omi bribery and corruption náà mu òun náà mọmọmọ wọn mu ìran wọn mu ẹ̀kan máa kó lead wa náà náà àfẹ́ yẹn kàn má corrupt àwọn bàbá tèmi bá sọ̀rọ̀ yẹn mi ì mọ̀ pọ́n wà corrupt àwọn dr kọ́lá eh, ilésànmí àti dr oyè abíoyè ibi tẹ́mi mọ̀ wọ́n sí ni ọlọ́run ọba tẹ̀ ń wòye òun ló rí inú ẹ̀dá mi rí inú anybody i can't see anything i don't know anything about it. but àwọn ilé tẹ́mi mọ̀ yẹn àjọ pò àdẹ̀jọ sọ ni nítorí bá fẹ́ ṣe nìkan ṣe i'm ready for you i have my proof and i'll prove it anywhere so ẹ ṣe gbogbo ọmọ yorùbá i appreciate your eh, your ẹ̀yọ̀kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba àlànà dáadáa because. Uh, pẹ̀lú mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Fatai Ogunribido mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ eh, Koiki mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìjìnlẹ̀ Marcus náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Yàlájé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá Lẹ́kìtì mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn oríṣiríṣi tí mi ò dárúkọ mo fẹ́ dúpẹ́ Felicia Matthew náà mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Mike ẹ mọ bàbá wa Mike yẹn àwọn náà máa ń ṣe fídíò tuntun wọn ṣe rí bàbá wa Mike yẹn eh, alálẹ̀ inú mọ́tò ló ní kó tó máa ṣe tiẹ̀ inú mọ́tò ló ti máa ṣe mí irú bàbá yẹn rí Mike eh, ọlánàjẹ inú mọ́tò ló ti máa ń ṣe ṣóò tiẹ̀ mi ìrírí ẹ̀ kójú òkùnà àfi inú mọ́tò ṣáà ni ibi tá lálẹ́ gbé wọn sí ni nǹkan tá à ń fẹ́ nìyẹn ṣé ẹni pé oníkálukú kan make move na anywhere all of us are still working on, on the same goal pẹ̀lú àwọn doctors tán dìde tán try tán create account gbogbo wọn ẹ wò ìyàwó nítìrí she just ní ẹ wò ṣe bó ti ń dáadáa yáà ló tún gbé wa dìde yáà ló tún fún wa ní energy ló fún wa ní hope now ó ti ń dáadáa yáà ló tún mọ̀ bó ṣe rí nìyẹn ẹ já máa ká máa support ara wa ká máa tẹ́ńbẹ́lẹ́ ara wa ká máa gbéra wa wálẹ̀ ẹ mọ̀ gbọ́dọ̀ dẹ́ẹ́dẹ́ njó sọ fún yín nǹkan fún yín you need to have right láti bínú màá sòtọ́ fún yín èèyàn tán pọkọ ẹ̀ tó jẹ́ pé àwọn Yorùbá yìí àtàwọn ọba yìí náà gbowó tán pa oko ẹ̀ lẹ wá sọ pé kò wá ní máa rìn tìfura tìfura pẹ̀lú ọmọ Yorùbá ẹ wá ní kò ní máa rìn tìfura tìfura pẹ̀lú àwọn gúrùpù tó ń dálé àwọn gúrùpù alábòsí tó mọ̀ pé àwọn ọba yìí gbogbo àwọn oníjẹkújẹra àwọn oníjẹmúlà yìí ló wà ń bẹ the woman she smart you need to reach she smart she know what she's doing so efilẹ̀ sáyé ẹ̀ tó bá fẹ́ bá yín ṣe fine tó bá fẹ́ bá yín ṣe fílẹ̀ jẹ́ kó máa ṣe tiẹ̀ lọ ah, ah. nǹkan tó yẹ yín mo gbọ́rọ̀ àmọ́ sọ pé àwọn bàbá tí mo bá sọ̀rọ̀ ilé ni i was pleased wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọpọlọ kan mi ìfẹ́ dárúkọ kó má dà pé bẹ́ẹ̀ àmọ́ wọ́n ní àwọn ò mọ̀ bóyá ayé onítìrí gangan lọ́nà tó máa gbọ́ adébẹ̀ pé leave her let doing her own i was impressed mi máa tún sọ i was impressed ṣé pé mindset wọn yàtọ̀ sáà bàbá tó ń kó sórí social tẹ́ pé ti rí dis ń sọ pé ọlọ́run sọ pé kíni these people are just so open minded mú yẹ bá wọn sọ̀rọ̀ wọ́n ní we don't know wọ́n ní bó ṣe wọ́n sún sọ pé yes ìyá yìí ń ṣe nǹkan àwọn dẹ̀ rí ẹ̀ ń rí movement bó ṣe ń lọ she's she's making progress oníṣòwò kí náà fẹ́ máa ṣọ̀tẹ̀ ẹ̀ fún ṣọ̀tẹ̀ ẹ̀ fún I was just like okay yes ó dà pé àwọn abáyé mọ̀ nǹkan tó ń ṣe that's why I say Dr. Kola uh, Ilesanmi àti Dr. Oye Abioye ẹ máa jẹ kẹ́nìkan sọ pé bàbá kan eh, politician ni ó ní politician experience ah nídìí ìyàwó kó gbó yẹn jẹ ah àmọ́ wọn ẹgbàá bí wọ́n máa ń wáyàn sí gbóni dírẹ́fà tí ò dá ni wọn bàbá àwọn YouTube mo ti bá àwọn YouTube dé méjì mẹ́ta sọ wọ́n ní bàbá wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ fi pé ẹnì ìṣó ẹ bọ́ta ẹni kẹ́ máa bá wa sọ̀rọ̀ ẹni kẹ́ máa bá wa sọ̀rọ̀ ẹ bọ́ta àwọn new face láfẹ́ àfáwọn old face politician kọ́ máa bá wa sọ̀rọ̀ àmọ́ wọn deceiver ni wọn àmọ́ bọ́yẹn ń ṣe wọ́n ti ń deceiver ti pẹ́ nítorí pa dúró tán nàánú ẹ̀ṣẹ̀ tọ́nu sí yorùbá nation they are not yorùbá nation wọ́n nàìjíríà náà wà fún ẹ gbà bẹ́ẹ̀ àpòpọ̀ ńlá mọ̀ nítorí tẹ́ máa lọ ń bọ̀ tà wọ́n máa bá ṣe yín jẹ́ bàbá mi fẹ́ zero. yín mo kàn fẹ́ brief ẹ̀ brief ẹ̀ ṣe gan appreciation my great appreciation to ọmọọba àlànà òun ló mú gbogbo tí mo fi bá àwọn bàbá ẹ̀ sọ̀rọ̀ òun ló mú wáyé so I really appreciate my sister God bless you.